mú mi ó dẹ̀ ń é não sei nà ó. sẹ́yìn ni bàbá mi. ọ̀rọ̀ mi yìí àbí. kí ló wá ṣe ẹ de ah alàgbà ẹ ní sùúrù o kí ló dé ah, ẹ ti fẹ́ máa fìlà tó ń ju sẹ́yìn ni dìó náà ni. kọ́rọ̀ jésù lè wọ̀ ẹ́ lára náà. o lẹ eh. ṣe wá pakuru mọ́ mi tó tó yìí. bàbá ah. bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jésù ah. láti jọ wa ọmọ rẹ̀ bọ́rẹ́ mi kú fẹ́ jẹ́ ti ń ṣá kí tọ́ ni wo ẹ máa bá mi kẹ́ alàgbà ẹ má má ṣe lé kẹ́ alàgbà sọ́ni yóò kú ṣá alàgbà kí ló ẹ ẹ ẹ máa ní ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ àtìlẹ́rì àtìlẹ́rì àtìlẹ́rì alàgbà ó kéré ó ṣeré ní kí ló ṣẹlẹ̀ kí ni ló fi ká mi ní. mo fọ́ ọmọ yìí.